Thank you. that cartoon. One. Oh. Ah, ó ti sọ̀rọ̀ àgbẹ̀ sílẹ̀ náà tí mo cartoon cartoon cartoon. sọ yìí ọ tọ́jú ẹ̀ sọ́wọ́ òsì rẹ wọ́n fi jẹun o mo fẹ́ kọ́ ọ mọ̀ pé yóò dáa fún ọ torí ìran mẹ́ta yìí tòsí ọ̀ọ́ là ó lu àkọ́kọ́ bá dèèyàn tán tó dọlọ́lá tó dọlọ́rọ̀ gbogbo ọkàn rẹ lóbìnrin ọ̀gbẹ́ ayé rẹ lóbìnrin lọ́wọ́ nítorí kò sí tó lè fi tẹ́ wọn lọ́rùn bọ́ fún lówó bọ́ fún ní gbogbo ayé rẹ yóò dùn rẹ lómìn yóò já ojú bí ìṣògo jẹ́yìn ni yóò sì lọ orí bí ìyá rẹ ti ṣe mí ọ̀nà ọjà mi rẹ̀ lọ́dọ̀ yìí nígbà tó sì ń dùn àjọ ń jẹ àjọ mọ́ ni o ọgbọ́n mà ló ń rìn lọ. 你今天晚上干什么？ Mommy, please come. Um, I'm coming, darling. Uh, uh, uh, Maria, eh? eh, eh not alone. We will need you. We'll attend to you. Okay. Kill What, darling? Oh, but darling, writing it, you are tiny, you. Well, yeah, write and make it bold this time, okay? wà wípé next month Máyọ̀wá máa pé six. ó tó gẹ́ eléyìí tí mo fara dàyà yẹn ti tó. bọ́ládé kẹ́mi má ṣe kínni. lẹ́nu ẹ bọ́ládé kẹ́mi má lọ <laughs> mi ò rò pé ọmọ tó ń sọ lẹ́nu ọmọ pẹ́sì torí tiẹ̀ ni mo fi ń jìyà láti ẹjọ́ yìí títí dàsìkò yìí o ti gbọ́n sìn tẹ́bí bá ń pa o ti lè lọ dá oúnjẹ rà fúnra ẹ wàá lọ rẹwà wàá lọ ra ráìsì wàá lọ ra búrẹ́dì wàá jẹ́ wàá jó èmi ń lọ o eléyìí tí mo jìyà ó ti tó gẹ́ nínú ilé bàbá ẹ. bàbá olórí burúkú tó gbára ẹ wá sáyé bàbá ọ̀ràn mọ́ sùn wọn ẹni yọ̀rọ̀ tí sun lé edi ẹ bàbá òfò bàbá àranù tó gbára ẹ wá sáyé tẹ́mi ń jìyà kò tó mọ́ èmi ń lọ o mi ò lè dúró mọ́ ti tó gẹ́ orí mi á wú mi á da ẹ̀ sí ò ní kú èmi ń lọ eléyìí tí mo fara dàyà yẹn tó gbogbo ẹgbẹ́ mi ò sí irú kọ̀ǹdíṣàn rádaràdà báyìí èmi ń lọ ọlọ́run á wú ẹ o ṣó ti gbá ò ní ṣàìsàn ń lọ o ah, ìgbọ́rọ̀ dùn bàjẹ́. month, eh? You might want to pay six. Yeah, 22nd. Yes, 22nd. That's lovely. <laughs> Um, are you okay, darling? I am not okay. Oh, what is wrong with you? Can you share, darling. too tiny. Oh yeah, make it bigger. Yeah, let it be bold. Hello, Benga. mo ní láti rí ẹ bọ́lúwa. Uh, mm. Okay, mo. Well, ló ṣẹlẹ̀. wọ́n ti ṣe gbọ́dọ̀ díṣà. Mayowa chop na ko kí ló ṣe ẹ come on chop na ko jọ. ouch yee manuel i'll beat you bitch. ọwọ́ ìmọ̀ aláṣẹ lára.

ṣá ń ṣe bàbá ìyàwó rẹ ni. fifteen solid years ní ìyàwó mi. ọdún ọjọ́ orí numbers lásán kò ní kò kò kò ní nǹkan kan ṣe pẹ̀lú fẹ̀ tàbí bá ṣe ń fìfẹ́ hàn jẹ́ àwọn ọmọ àwọn stupid boys tẹ́jọ́ gbéra yín káàkiri tó máa máa ṣe bí ọmọdé ṣe gbogbo ẹ̀ ṣé yẹn wà náà sọ àwọn tẹjọ máa jáde tí wọ́n tí wọ́n jẹ́ pé boxers tó yẹ kó wà nínú wọ́n gbé ṣòkòtò síta boxers àjẹ ọlọ́run sad no má bá wọn sad kí n sọ èmi máa tí ò àgbàlagbà ni mí and everything fi máa tọ́jú ẹ̀ àgbàlagbà náà ló máa mọ ọmọ kékeré tọ́jú ẹ̀ ọ̀pọ̀ yẹ ẹ̀ tó bá lọ fẹ́ ọmọdé sẹ́yìn etí kankan bá ṣe tó ń ṣe òun náà òun náà bó sẹ́kùn but kò sí sọ fún mi kí ló fẹ́ lè parọ́ ẹlẹ́kùn tó pé you you you you lean on me yeah assurance nìyẹn fún ẹ ọkàn abalẹ̀ kò sí ìrìn ayé tó lè bà expert ni mi tó bá di pé ká máa jẹ tẹ ṣòro tó mi bá ba ẹ̀jẹ̀ tí mo bá kìsẹ̀ tán wọ́n á wò nínú mìíràn inú ètè yẹn á dùn inú ìwọ tó lè tè á dùn inú òbí ẹ tó bí ẹ sáyé tó fún ẹ létè bá inú wọn á dùn i'm telling you ètè nìyẹn o má jẹ́ aṣọ gbogbo every other department tó wà lára ẹ gbogbo ẹ nígbà pé tí mo bá fọwọ́ bà wọ́n á máa jó ni ah, aṣọ hmm. tó náà wọ́n máa jó o so bẹ́ẹ̀ i know what i'm talking about. ọkùnrin gbẹ̀ngà. ṣé wọn á dùn ẹ̀ owó màá dùn ẹ̀. Ah. ó máa le díẹ̀ o. so sista ẹ jẹ́ ká máa dúpẹ́ ọlọ́run wípé kò jù báyìí lọ and ká máa finú gbàdúrà kọ́lọ́run ràn wọ́n lọ́wọ́ láti bẹ́ẹ̀ situation tó wà wọ́n. one more important thing anything tó bá lágbára eba ẹ má jẹ́ kán ṣe rárá o. denma gbogbo ìbáṣepọ̀ lọ́kọláya kò ní lè wáyé fún náà. ọlọ́run á ràn lọ́wọ́ tèmi nìyẹn wọ́n ní ẹni tí ò bá gba kádàrà á gba kó dúró mo ṣàdúpẹ́ jù báyìí tó bá jù báyìí lọ kí mo fẹ́ bọ́ ọlọ́run á máa yanjú ẹ̀ fún mi for one thing tí mo tẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún pé ó fi mọ̀ ó fi ṣèfẹ́ wa. ẹ ní láti dúpẹ́ lọ́wọ́ mi ẹni tí bá ṣe fún yín mo ṣe fara mi náà nínú tó bá jẹ́ ìrọ̀lẹ́ màá ní kí n kó mi wá sí i. ok ah, gbẹ̀ngà ló ti ẹ̀ ń pè mí sí ó dà kó ti wà ní ìsìn. èmi gan ní láti àtẹ̀yìn sáwọn ọ̀rẹ́. Oh, okay. Sorry, I take care. All right, darling. Thank okay. you so much. You're welcome. Mm, I should be the one thanking you, not you thanking me. <laughs> tí mo bá ti parí uh, dọ́kímẹ́ǹtì hmm. ẹ̀ máa pe Ṣadé pé kó wá bá mi gbà fún un. jọ kọ bá mi make sure pé owó yẹn sọ̀rọ̀ àjẹ́ ṣe mọ̀ pé mi ti wà ní kọ̀ǹpọ̀sì báyìí ọmọ rẹ̀ jẹ ìyàwó àjẹ́. àbí jẹ ẹ̀bùn tó yẹ kó mọ̀ pé percentage ni àwọn lọ́ọ̀yà ń jẹ so bí owó bá ṣe bó bá ṣe pọ̀ sí òun náà ni percentage ṣe máa pọ̀ sí so èyí ti dandan nìyẹn ẹ jẹ́ ká gbé yẹn sí ẹgbẹ́ bẹ́ẹ̀ ni mo mọ orí ìwà tó wà lọ́wọ́ ẹ̀ ojúmọ́ kan obìnrin kan ni èmi ò lè faramọ́ pé kẹ́ fẹ́ ra yín o. wait kí ló ń ṣẹlẹ̀ láàrin ìwà àti Ṣadé. Rẹ̀mí ń bá mi discuss nǹkan kan and um, mo ní kó jẹ́ ká sọ later kí ló ń ṣẹlẹ̀. ẹ wo sista mi ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ yìí later.

Easy kí ló ń ṣe ẹ àrọ́jújọ ẹ̀kọ́ ọ̀bùn ọ̀bùn tó ń dàkú ẹ̀ kéré kí ló rò ná kankan ni oníṣẹ́ lórí olóṣì làwùjẹ ọ̀mọ bóun ṣe rí ó tiẹ̀ sọ̀rọ̀ èdè yẹn gidi o mọ bó ṣe tó bá mọ bó ṣe rí òní lẹ́nu ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ òní lẹ́nu ọ̀rọ̀ aláìníkanṣe ọmọ tí kú súná kọlà sọrí tẹ́yẹ̀ bá pàdé ẹ̀ ṣe ló yẹ kéèyàn padà lọ kó lọ sùn kó tó oorun sùn kó tó tó jáde padà. ṣé torí pé mo manage ẹ kí ló ń bẹ lára ẹ tí mo. kí tẹ̀ ní gbogbo ariwo rẹ tó mọ pamọ́ mi dọ́gba ṣe ọ̀ ń bọ́ mi ni àbí kí ni ṣe é gan. èmi ò mọ fún ẹ èmi ò mọ fún ẹ kí ni láríjà ẹ o ò dá o ò dùn o ò ṣe é fi hẹgbẹ́ o ò ṣe é fi hàn rẹ̀ o ò ní nǹkan kan o ò tún lọ́rọ̀ rẹ lẹ́nu a máa bá ìjìyàwó ní mọ́. lónìí ká mọ̀ fún ọ gan nílé olè máa tẹnu mọ́ ọ̀rọ̀ mọ́ fún ọ̀gán ọ̀ ń bọ́ mi ni kí ni gbogbo ìlànà tó wọn lè jẹ ẹ ò mọ̀ pé mò ń bá ẹ àbí bá a ṣe jọ sọ́ọ̀nì kó tó di pé mi fẹ́ ẹ ó mọ nǹkan tó ń dá mi dúró òwò bóyá òròpá gbára ẹ̀ka ló ń dè mí mọ́lẹ̀ nǹkan tó ń dá mi dúró nù ilé ẹ̀ ni wípé ọmọ mi Bọ́ládé yẹn tó bá fi lè pé ọdún mẹ́fà tí mo rí wípé yà ò lè jẹ́ mọ́ ó ti lè dá àkọ́rà fúra ẹ̀ kó jẹun kó yó mo lọ nìyẹn ràn lọ mẹ́ẹ̀ lọ́wọ́ nìyẹn àkẹ́. gbọ́ àbàdàn kọ́ lọ bóyá ìlọ rẹ gan ni ò tiẹ̀ jẹ́ kọ́ dánú fólúwa rẹ̀ ní gan ló máa tẹnu mọ́ ọdún ọdún ọdún ṣọwọ́ kọ́lá kọ̀ọ̀kan bẹ́ẹ̀ gbogbo ibi tó àbàdàn kọ́ kọrí síbẹ̀. ṣọwọ́ pẹ́ mi kọ́lá. wọ́n gbọ́ pé bàbá forí sọlẹ̀ wá kàn fún dànù mi kò kò kú fẹ́lẹ́ dẹ̀ kò kàn mí kò kàn mí kò kàn mí olóṣì oníranù èèyàn ṣá èkejì ajá oríran ọ̀ràn ó dàbí àkísà kan fi ń lédi ọmọ. orí dèmi jẹ̀mi bọ́ládé bọ́ládé o bọ́ládé. lọ́mọ bá rẹ̀ wá lórí. wọ́n máa gbọ́ dídí lọ́jọ́ Friday màá ní kí n ṣàdé jẹ́ kí jẹ́ káwa gba ààyè lọ́rùn. ìwọ ló sọ. oh gbẹ̀ngà dúró di ẹ̀ńtà rẹ̀. ṣàdé ṣé o fẹ́ ya ọmọ ilé tí ikùn ni ṣé o pé mi rí gbogbo òṣìṣẹ́ àti gbẹ̀ngà jọ ṣe ni wọ́n tó lẹ́kọ̀ọ́ yẹn dúró ṣé o mọ iye ọdún tí gbẹ̀ngà gbà lọ́wọ́ yẹn fifteen years twenty three òun gbójú gbére sí thirty eight tó tó bí ẹ lọ́wọ́. sísá mi tèmi yé mi o nígbà tó jẹ́ pé àwọn ọmọkùnrin oníṣòkòtò tínrín tínrín tí wọ́n wà níta wọn ò serious wọn ò borí dúró bí kí ọkùnrin ẹyọ kan báyìí kó máa promise obìnrin mẹ́fà wípé òun máa fẹ́ ṣé bídìí nìyẹn tí mo ṣe decide wípé kí n kúkú fẹ́ èèyàn tó bá mọ́ mature than me tó ti ríta tán tí ẹ yí ẹ bẹ́ẹ̀ ni tèmi ò dàrú mọ́ mi lójú. ṣé nǹkan tí wàá yé wọn nìyẹn ṣé orí ọkùnrin tí àgbèrè bá wà lójú ẹ kò lè mú tójú ẹ kúrò níta títí o máa fi kú ìwọ ni kó farabalẹ̀ kó gbàdúrà sí Ọlọ́run kó fún ẹ ní ọkọ tí ò fẹ́ràn ìṣekúṣe. wo ọjọ́ orí kaná fi ń ṣe o wọ́n fọjọ́ orí ṣe é ṣé wọ́n mọ̀ wípé bí èèyàn burúkú ṣe ń dàgbà sí bẹ́ẹ̀ ni bàbá burúkú ẹ̀ náà ń bá dàgbà but kò sẹ́ni tó mọ̀ ọ̀la ẹni burúkú náà ó lè yí padà lóòótọ́ kò sẹ́ni tó mọ̀ ọ̀la àmọ́ gbogbo ọlá mọ àná àdẹ̀mọ èní ṣó wá rí àná àti èní tá a mọ̀ yẹn á júwe bí ọjọ́ ọ̀la ṣe máa rí má get me wrong o mi ò ní kó má fàgbàlagbà o ah, òbí ti gbẹ̀ngà díẹ̀ kọ̀ọ̀kan là ń sọ yìí gbẹ̀ngà gbẹ̀ngà tẹ̀mí mọ̀ bí ẹni mo wó ah, ah, kò possible sísá mi nínú ọkọ tó ń ṣe mí ṣebí torí pé ọkùnrin gbẹ̀ngà ọjọ́ rẹ̀ ọkọ yìí torí ẹ̀ lè fi kí n fẹ́ ọ kí n má bàbá yẹn ṣòro kù you are sick you are sick in the head ó dàbí pé o ti fẹ́ sí ẹ àbí ah! <laughs> wo fífẹ́ tí mo fẹ́ ni mo sáré kó má forí jóná ṣọ ẹjọ́ tẹ́mi àti ẹjọ́ wáyé tó bá wù ẹ́ kó fi gbogbo ara jóná èrú ẹ̀ kúkú wúlò fẹ́nikẹ́ni. ìwọ ìwọ yìí o fẹ́ bẹ̀rẹ̀ ìṣòro ogun mo gbà lọ́wọ́ mi gbà pàpà lọ́wọ́ mi jọ bọ́ládé ti sáìn chẹ́ẹ̀kì sálárì oṣù tó bá dọ̀la kó lọ pay ẹ̀ sí account so that one dey post owó everybody fún by Thursday. all right. Okay. Yeah. ṣé ìṣepọ̀ ọmọ ẹtí wọ́n wò lè ṣá ilé làkùtì ń jókòó dédìí. Thank you. Yes, thank you. Shake it, should I get to me? Okay. má sorry。ṣùgbọ́n Rose, ṣe ọ bóyá kò ti máa try kíní dúdú díẹ̀ díẹ̀. Mo máa gbọ́ tó bá sọ pé kò dúdú. Kò dẹ̀ sọ pé kínú ẹ̀ dúdú. Bó tó bá wọlé sí àgọ́ ara ẹ̀, á jí gbogbo àwọn iṣan tó wà lára ẹ̀ sí ẹ̀gbọ́n ẹ̀wọ̀ mo kàn wá bọ́tàtì nípa situation uncle bọ́ládé àti ìyá wọn in fact mo ń imagine position tó fẹ́ wà lálẹ́ wa ṣé ẹ dẹ̀ rí i pé sista rẹ̀ mi máa lè cope pẹ̀lú condition yìí. sọ ọ̀pọ̀lọpọ̀ òye mi ṣá báwo ṣe mo máa fi problem tó dé báwọn kan fi máa disturb peace ara ẹ ọlọ́run ló máa ń tọ́ṣù rẹ̀ dáná o ọmọ wọn máa fi gbogbo ẹjọ́ yẹn bá fàájì jẹ fíìmù jèrè. àbùkù ya bíi táwọn méjèèjì wà wọn bẹ́ẹ̀ wọn ti máa fi style gbádùn ara wọn. lórí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí wọ́n tún máa fi style enjoy ara wọn. ẹ dúró náà kò ló ṣé ẹ believe pé nǹkan mi wà tá a lè ṣe láti fi help wọn ní recitation yìí. èmi ò ṣùgbọ́n tí ò bá mọ̀ lè sọ fún mi lẹ́yìn sẹ́. ṣùgbọ́n bàbá ẹni ń sọ̀kalẹ̀ ó oh, sọ Um Relax. You see, Shuri, Shuri pé ẹ̀mí wọlé sí mi lára Thank God, it's Friday. Mi ò ní court lọ́la. Lọ́wọ́lọ́wọ́ tí mo wà gan mi ń ṣe agbẹjọ́rò mọ́. Adájọ́ ni mí. Mo mẹ́ tí máa dájọ́ fún. Rose, ìwọ ni ìdájọ́ mi kàn lálẹ́ yìí. My sentence is life imprisonment with hard labour no option of fine. olómi ló máa rẹ̀. Eh. ìdájọ́ yẹn kan ni mo fẹ́ tí ló dé fún ìdájọ́ yẹn lásìkò. oh my god <laughs> ìdájọ́ fún ayé ẹ̀. rose máa dẹ̀ rose tẹ̀ I swear to God. ẹ mú wa pẹ̀lú ọkọ̀ gbẹ̀ngà ó ti close àwọn ok mò ń bọ̀ sí i mò ń bọ̀ mò ń bọ̀ mo ti ń bọ̀ padà. con, con ingeniero, yóò tọ́ sí mi olúwa ah báwo ni mo ṣe fẹ́ kọ́ orí mi kọ́. Hmm. kò sí nǹkan tó ń bá lókè tí lè gbà kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ <laughs> I won't blame you. wọ́n gbogbo aṣọ orí aṣọ ọgbẹ́ aṣọ ọ̀tọ̀ tó tó sí tó tọ̀ sí tó tún retí kí n bẹ́ẹ̀ fọ́ mi ò ní fọ́ o tó bá ríyàn bí ẹ̀fọ́ tó bá dẹ̀ ríyàn bí ẹ̀fọ́ máa yí duanú òṣì olóòórùn burúkú ayàgbẹ́ àtọ̀gbẹ́ àmọ́ kùlà inú ilé òṣè dúró sí ah ó mà ga lára ẹ o ó ga o ó ga o. ó ti yẹ kórúkọ máa ròyìn díẹ̀ bọ́lá ìwọlá náà ń pè é wọ́n kàn mú orúkọ olówó wọn fi so ẹ́ wọn ò mórúkọ tó yẹ kán fi sú ẹ ọláyíwọ̀yà ló yẹ kán sú ẹ orúkọ yẹn dẹ̀ ti wá yí padà sí ẹ lórí ó ti lọ́ọ́ láyíwọ̀yà ọláyíwọlá ó wá yí yíyíyí láti inú ọlá ó yíbọ́ sínú òṣì ó yíbọ́ sínú ìyà ó yíbọ́ sínú wàhálà eléyìí tí mo ṣe yẹn tó o èmi ń bá tèmi lọ ọlọ́run náà dẹ̀ rí pé eléyìí tí mo faradà yà fún ẹ ó tó gẹ́ẹ́ ọlọ́run dẹ̀ lè dá mi lẹ́bi ọkàn mi gan ò lè dá mi lẹ́bi mo ṣètò àwọn tó bá fẹ́ bú mi àwọn amẹ̀bọ kán bẹ̀rẹ̀ sí ní bèbú ara wọn ló wà ibi tó bá gbé lẹ́nu ló lè rìn ẹnu ẹ̀ ìwọ̀fà lẹ́nu ṣùgbọ́n má jẹ́ kí n gbọ́ ní ọjọ́ kankan wípé yóò pe ọmọ mi kó wá fọ aṣọ ọ̀gbẹ́ ẹ tàbí aṣọ ọ̀tọ̀ ẹ má jẹ́ kí n gbọ́ o tí n bá gbọ́ tí n bá padà wá bí tí n máa fi ojú ẹ̀ rí ara ẹ̀ á torí mi kọ́ ni mo ro ẹ lọ́wọ́ tí mo ro ẹ lẹ́sẹ̀ torí náà mo bá tèmi lọ o mo bá tèmi lọ. sọ ti yí ẹ eléyìí tí mo ṣètò ìgboro dùn mo mọ bí àwọn ẹgbẹ́ mi wà o kọrí burúkú kan gbẹ́sẹ̀ tó ti rọ yẹn kúrò lójú ọ̀nà fún yẹn. 说着。 ṣẹ̀ṣẹ̀ kúrò níbi irun tó gbé. hello there. hello darling. yeah ah ṣé o sí. kò sí wàhálà ṣé o ti jẹun. Ah, mo ò tí ì jẹun ṣùgbọ́n mo ń ṣe ní kí n wíìlì ara mi lọ sí ehm, living room mi. ṣorí note mo dúró fún ẹ. note? níbo ló fi sí? go there right away. Malo. Abolade. We met by chance and became friends by choice. We fall in love by faith and got married by faith. That our future will blossom. If I'm to come back again, it will always be you. Màá rẹ̀ lẹ́kún gẹ́gẹ́ bí I love you more. promise? Yeah, promise, me Minister. Are you sure? Mm-hmm. Sure, sure. Mm-hmm. yeah. Okay, we're now on chapter 11. That is an ABC of hygiene in pregnancy. Okay. Yeah. The conditions discussed in this chapter are all minor. That is, they are minor in that they do not cause serious. Ah! What? What a move was he right? oh, <laughs> that's the head. Baby, it's moving. Oh. <laughs> it's even kicking. Yes. My God. <sighs> I can't wait to see my boy. Sorry? My boy. Girl. <laughs> I accept you want to give me two. Two? Yeah. A boy and a girl. Okay, a boy. hey, yeah. Okay, let's go. positions again. yes. wọ́n ní mo kà fún lánàá náà. ṣé mo i'm scared. no oh, i'm scared bẹ́ẹ̀ láti kà ṣé mo pé a gbọ́dọ̀ parí gbogbo mm-hmm. ah, eh, within these nine months. okay. so. yeah máa ṣiṣẹ́. better. pregnant. bọ́lá dé. fẹ́ kó wọ́n pé gbogbo tó kà ní lẹ́tà yẹn pátá ni mo I love you so much darling. I love you too. Ọ̀rọ̀ ìṣúlẹ̀ agbára ọ̀hún sí o. Kò sí ìkọ̀kọ̀ tó máa yẹ èmi àti ní agbára ọ̀nà. Àdúrà mi wípé kí ọlọ́run tètè bá mi wẹ̀ sàn. Kí ẹsẹ̀ méjèèjì kó tètè jiná kó lè rìn kó lè ṣe ọkọ fún mi. 有权利。 Festus. Yeah, are you good? How is office today? Sorry, you need to drive me somewhere today. Yeah, just bring a car to the house immediately. ọlọ́run ọba ẹ dáríjì mi ọlọ́run ẹ mọ̀ mi o ẹ dẹ̀ mọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ọkọ mi ẹ̀rù ló ń bà mí wípé rẹ̀ mi lè fi mi sílẹ̀ ìdánwò ni mo fẹ́ ṣe fún bóyá ọmọ pass kí n tó file fún divorce mo ti wá rí wípé ìfẹ́ òtítọ́ ló dé sí mi. sí ẹlẹ́dàá ẹ̀ àti sí ẹ̀yìn tí ẹ̀dá gbogbo wa. mo wá ń tún ìlérí ṣe níwájú pẹpẹ tí wọ́n ti so wá pọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó wípé màá fẹ́ ìyàwó mi tọkàntọkàn títí gbogbo ọjọ́ ayé mi kí kó ràn mí lọ́wọ́. yẹ start ẹ fún. ó dà pé nǹkan ń dùn ọ́ ó yẹ ẹ 的外语声波。 我没有。我没得意思，我可没话讲。 mọ gbogbo rẹ̀ àti ẹ̀jẹ̀ nígbà tẹ̀ wọ́n lẹ̀. pàápàá jùlọ tẹ̀ jẹ́ lọ́wọ́ obìnrin. mi ò dẹ̀ gbàgbé gbogbo ọ̀rọ̀ tẹ́ bá mi sọ nípa obìnrin. tó tọ́ ìgbà mi jẹ́. torí pé mo rántí gbogbo ìyá tó jẹ látọwọ́ ìyá tó bẹ̀rẹ̀ tó bá mi bá mi torí pé Daddy, mo ṣetán láti du ìyàwó mi lu gbogbo ọjọ́ tó kù tí mo fẹ́ lò ní ayé. Mo ṣetán láti fẹ́ ìyàwó mi tọkàntọkàn. Mo sì tún ṣetán pàpà láti pa ikú burúkú rò bí àwọn ọmọ tí mo bá bí wọ́n máa rí rí wọn tí èmi ní I love you daddy and I love my family too daddy continue to rest in peace. ló why are you crying. Oh. so o tẹ ti ń plan láti file fún divorce ẹ̀yin kò lè mọ lọ́rùn o. ṣàlàyé fún mi láti jọ ìní. oh my god òun èsì tó máa kà sí mi lẹ́sẹ̀ so that wọ́n lè divorce me àbí. Abolade you are mean you are mean and wicked. I'm sorry I'm sorry. wọ́n ṣe wá sọ fún mi o ní ìdásí máa pè tẹ́yìn. màá jẹ́ kó wá yìí sí fún ẹ this minute, my pack room, and I'm leaving. And I will never, ever come back. Remy, má ṣe bẹ́ẹ̀. Má ṣe bẹ́ẹ̀. Kí má ṣe my dear. Ṣé bí nǹkan tó fẹ́ nìyẹn? Má please. Ṣé bí nǹkan tó fẹ́ to you. Remy! Remy! Remy! Remy! Bọ́ládé mọ́ ó nílé nọ́ọ̀sì kó lọ páàkì ẹrù ẹ á lọ sílé Diola títà máa fi rílé. sísá mi ní sùúrù náà ikú tó bá ṣẹlẹ̀ ní kí ẹ sọ fún mi mi kì í ṣọmọdé mọ́. mi ò ní time for any stupid explanation ṣáà wọnú ilé lọ kó lọ páàkì rẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ kó lè mọ̀ lọ́kàn rẹ̀ pé òtún ní ẹ̀fọ̀ wọnú ilé ìmọ̀. kí ló dé láì kì í ṣe robot ẹ̀yin náà lẹ ti máa dictate fún mi all this while ẹni kì í má fẹ́ gbẹ̀ngà mọ́ ó tún yá sí ẹ tún ní kì í má ṣe pẹ̀lú òkú Bọ́ládé mọ́ kí ló dé ẹ̀wọ̀n èmi ò lọ sọ́dọ̀ àǹtí Déọlá o kàkà kí n ti lọ síbẹ̀ màá yà wò màá lọ sọ́dọ̀ Gbénga ni. that is your problem tó bá wù ẹ́ kó lọ sọ́dọ̀ Gbénga tó bá dé wù ẹ́ kó lọ sọ́dọ̀ Yínká ṣáàmù ló para wípé òtún ní ẹ̀bà wọ̀lú lè mọ́ ṣókè tí kò tí mo sọ àgùkù delete number Bọ́ládé kò lórí fóònù yẹn ó dẹ̀ tún ní ẹ̀bà lọ sí ọ́fíìsì ẹ̀ gẹ́gẹ́ bí secretary àǹtí mi àǹtí ẹ má lọ àǹtí mi. sísá mi mo ti dàgbà mo ti tójú bọ̀ ẹ lè máa dictate life mi fún mi all the time. Ṣadé ṣé ìgbàgbé ṣe ẹ ni ó ti gbàgbé pé látìgbà tí dádì àti mọ́mì wa ti kú èmi ni mò ń gbọ́ bùkátà lórí ẹ̀ méjèèjì èmi mo rán ẹ lọ sí school èmi ni mo bá ẹ wá iṣẹ́ tí à ń sọ ẹ̀ ṣó mọ bọ́ládé rí tẹ́lẹ̀ ni àwọn olùgbé tí mi ò bá fẹnu sí ṣó olùgbọ́n lè dédé máa ṣe ń kọ́ mi ẹ̀ ni mo ní mi ò fẹ́ mo ní màá bá ẹ wáṣẹ́ mi I don't want to have anything to do with bọ́ládé anymore. lóòótọ́ ẹ̀yin lè rán mi lọ sí school tí mo fi ṣe tán. but èmi náà tẹpá mo ṣe ọwọ́ mi ni ìdí nìyẹn tó fi jẹ́ pé mo ṣe tán with good grades and iṣẹ́ tẹ̀dẹ̀ bá mi wá dẹ̀ nìyí ẹ̀yin kọ́ lẹ̀ ń bá mi ṣe mo ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ọmọ ṣẹ́ ọ̀nkú bọ́ládé mi ò ṣiṣẹ́ gẹ́gẹ́ bí àbúrò ìyàwó wọn o sista mi nìyẹn instead tó yẹ kẹ́ ẹ bá mi sọ fún wọn wípé kí wọ́n break up pẹ̀lú dàpọ̀ ẹ sọ fún wọn ẹ wá ní kémi resign simply because ẹ̀yin àti ọkú bọ́ládé you are not in good time it's not possible. you can't resign abi. yes. okay ọ̀rọ̀ ẹ̀ ṣe wá yé mi sìn kódà bẹ́ẹ̀ ni pé ọ̀rọ̀ yìí jù báyìí lọ and ó dẹ̀ possible kó mọ̀ sí planning Bọ́ládé Gbénga àti Dàpọ̀ ṣorí bèmí àti ẹ̀ṣẹ̀ wa dé ń sìn wà wá choose láàrin èmi Bọ́ládé àti Gbénga tó bá bèè kan tẹ fẹ́ nìyẹn ọkùnrin ni mo máa fọwọ́ mú nítorí kò kí ń ṣe gbogbo ìgbà làwọn obìnrin máa ń ní àròjinlẹ̀ nígbà tí mo wà ní school ọ̀tọ̀ ní course tó wù mí láti ọkàn mi wá tí mo fẹ́ ṣe ẹyẹ kan yín náà lè dictate mi tẹ́lẹ̀ pé kí n ṣe another course mo dẹ̀ gbọ́ sí lẹ́nu sista mi kò sí nǹkan tí mo ṣe báyìí tó máa ń tẹ̀ yín lọ́rùn tí mo bá wọ aṣọ ẹ máa ní mi ò máa rá mú sista diola tó yẹ kẹ́ bá mi sọ fún wípé kí wọ́n fi dàpọ̀ sílẹ̀ ẹ̀ ṣe ṣé fẹ́ sọ wípé ẹ mọ̀ wípé dàpọ̀ àti òkú bọ́ládé wọ́n jọ plan ẹ̀ tí wọ́n fi sọ fún ìpọkàn yóò lè rìn mọ́. <laughs> ṣadé ṣó gbádùn ṣá ṣé ò ja wèrè ṣá ó ń ṣe èrè ni dúró ṣé ìwọ ló ń ja wèrè ni àbí wèrè ló ń yẹ wọ́n dí ẹ̀ ni dúró ta ló ń jẹun wa tájà ń jù ta ló ń gúnyán fẹ tó sọ pé tọbẹ̀ òṣòro àwọn olóṣọ pé kó máa lọ pé àwọn wà lẹ́yìn ẹ̀ náà sísá mi sọ̀rọ̀ ó dẹ̀ gbójú gbóyà ó dẹ̀ tún dúró lé wọn lórí òun sọ̀rọ̀ ó já wèrè ni àwọn wọn ló kí ẹ láyà wọn sọ pé kó o gbọdọ̀ ṣe kan ó dẹ̀ ṣe yín sísì kó máa ṣe ṣé olókè mi lẹ́yìn o olókè mi lẹ́yìn ọ̀run ọ̀rẹ́ yé mi amọ̀rù yìí ẹ kì í mọ̀ọ́rẹ́ ṣé bóore ti pẹ́ báyìí á ṣe èrè ẹ ti gbàgbé sísá mi lọ́rọ̀ àyè àwọn lọ́rọ̀ àyè tó ń wẹ̀sì owó lé ẹ lórí ṣé bí wọ́n mú owó tiwọn owó tí wọ́n làágùn fún owó tó ń ṣiṣẹ́ fún wọ́n fi rán ọwọ́ ọmọ jáde jáde wọ́n fi rán ẹ nílé ìwé ìwọ wá mú owó tó fi rán ẹ nílé ìwé yẹn owó àmọ́ ìbò òṣì tó lọ gbọ́dọ̀ wọ́n wá fi sọ̀rọ̀ sí àwọn wọ́n wá sọ fún yín pé ṣe nǹkan ìwọ I can't resign I can't do this I can't do that mo rò pé ó ti dàgbé ó ti ṣe wọ́wọ́wọ́wọ́wọ́ jọ́tòrí ọlọ́ máa fẹ́ èmi kọ́rọ̀ o ojú sísá mi ni mò ń o tí o bá ṣe sísá mi tí mò ń wọ̀ lórí ìjókòó mi tí n bá bú ẹ̀ bọ́bẹ̀. kí lẹ fẹ́ kí n ṣe will you shut your mouth. fẹ́ ló ṣe ọjọ́ kí ló ṣe kí ló ń wọ ẹ tó ń ṣe gàràgàrà kí ló gbéná tó ń gbin ta ló ń kópa sí. you are mad. ò hm. ń sọ̀rọ̀ sí ẹ̀mí àwọn kíní kan tó dàbí ẹgbẹ́rẹ̀ kíní kan tó dàbí dọ́lì ó ń sọ̀rọ̀ sí ẹ̀mí ní èmi tó jẹ́ ẹgbẹ́ ọ̀run báyìí ni ọlọ́run ti kọ ẹ̀mí àti ìdánwò pọ̀ ó wá sọ̀rọ̀ sí mi pé mi fọkàn lọ́wọ́ kò sí problem sísá mi ọlá yín lọmọ ìjẹ ọlá yín lọmọ ìjẹ bọ ẹbí má jẹ́ kó yẹ yín pé àti ọ̀run báyìí olólùfẹ́ pẹ̀lú àti lápọ̀ mi ìgbà lọ́wẹ́. ṣòro mi mo tún bẹ̀rẹ̀ dàmí ṣe máa jẹ́ mo pé ìyàwó kan pé ní máa fẹ́ pẹ̀lú pé tí n bá ti ìyàwó yẹn àmì ara máa ó máa sọ mi bí ilẹ̀ ṣe rí àmì ara sọ mi ó túmọ̀ sí pé ìwọ ni mi sì ká tún ara wò ká lè ó dẹ̀ máa yẹ sí? Kí ló Nǹkan tó wá ṣe ń bíbá ni kò ṣe. Àbí àdánwò tó dé bóun ọlọ́run má jẹ́ kó dé bẹ́ẹ̀ ẹ kàn fún mi ní one minute màá dọ́dọ̀ yín sí ṣe ti gbọ́. ok ó nà má fẹ́ padà ẹ ká sàn ẹ jókòó náà. ó máa jọ mí lójú tó bá ní omi ló máa ṣẹ̀dá jiná má má jiyàn. mi ò mọ kọ́kọ́ pa ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí náà. kí ló mú ipò mọ kọ́kọ́ ń pa ẹ̀ ṣó ti gbàgbé pé ìwọ ló treat bọ́ládé ni ìwọ ló sọ fún mi pé kò lè ní ìwọ kan náà ló tún sọ mi pé ká má ṣe tọkọtaya for one year ó oh, dájúdájú àjọmọ gbogbo yìí ni you know what i'm going to do ma report ẹ ma dey make sure pé wọ́n sì license to film practice. àná ah, sista ẹ má ṣe yẹn. Ah, ẹ̀yin ṣe yẹn ẹ̀yin sùúrù pẹ̀lú ọ̀tọ̀ wa yẹn kò ń ṣe fault mi fine ọkọ bọ́láde ní accident but gbẹ̀ngà ló advice wọn kí wọ́n lo avenue yẹn láti test yín náà. mo má bọ̀dà save gbogbo explanation ṣì tó fún mi. alẹ́ kì í sọ tuntun fún yín ẹ̀gbọ́n love yín gan-an ẹ̀rú ń bà wọ́n. tó bá dé panel you go explain yourself. Wait kí ló dé tí ẹ notify pé ọ̀n fẹ́ rí don't ever try that again okay. gbẹ̀ngẹ̀ ṣé wọn pé wọ́n ní ìpẹ́dá tó dá gbogbo tó ń ṣẹlẹ̀ sílẹ̀ ṣé wọn pé wọ́n ló fà. jọ kí ni mo fà o mo ní kí ni mo fà o wá bá mi fún advice mo lè fún ẹ ní several options o lè mú kan tó wọ̀n lẹ́yìn jọ èmi ni mo fa accident tí òpùrọ́ mọ̀ ni. Ah, ah. ẹgbẹ́ mi ìwọ kọ́ ló advice mi kí n file for divorce ah, and apart from that ọjọ́ kọ́ ni mo ń bọ̀ ìwọ ni mo ń bá sọ̀rọ̀ lọ́wọ́ náà kí n tó crash mọ́tò mi ṣé mo mọ̀ pé bó ṣe máa rí nìyí. ẹ wáyé lóde o. èmi ni mo fẹ́ ní divorce papers àbí èmi ni mo sọ pé kó má tọ́jú ẹ̀ àbí ẹnu ara ẹ kọ́ ló fi sọ wípé o trust ìyàwó ẹ ṣé bàtọ̀ dẹ̀ sọ̀rọ̀ fún mi ṣé mo sọ pé kò fẹ́ lómi. àwọn àyè tọ́ kílẹ̀ bá ọgbọ́ fímílẹ̀ jèrè má ba fàjíjẹ fún mi. ẹ mọ̀ ọ́ ṣẹlẹ̀ àgbàlagbà ni gbogbo wa náà at this stage kò yẹ ká máa trade blames nǹkan tá a bá lè ṣe ni kẹjẹ ká wọ. Ehm, Dàpọ̀ it's not as if i'm blaming anybody mo kàn fẹ́ kí ẹ mọ̀ pé mo regret action. ẹ má worry you guys so ṣé tí wàá fẹ́ máa lọ bẹ́ẹ̀ yẹn níbo ló dà. ẹ má wọlé máa rí ilé tán. kí ni wàhálà ẹsẹ̀ èèyàn sọ pé irú àníwọ̀n tuntun oníṣòfẹ́ máa lọ rẹ̀. ọmọ barrister ok èmi gan oṣù ọmọdé fún ara mi èmi náà mọ nǹkan tí máa ṣe. ah òun bẹ̀rẹ̀ lọ́wọ́ ṣé kọ́ hmm. I'm all with this. dàpọ̀ kí ló máa ń ṣe é báyà lóyè máa mú ọtí ìrìndọ̀rìn dọ̀ sórí ọ̀hún ó bẹ̀rẹ̀ látòrí wonders ẹ̀ hmm. tó bá mu twelve bottles ó ṣe mọ̀ kó bẹ̀rẹ̀ ọtí mímu nìyẹn. máa bí ìlọ pásítọ̀. ẹ máa wọ̀ ọ́ bọ́ọ̀ wíwí mo sọ sọ́sọ́ ṣe ló fà á kékọrí tó sọ pé ẹ gbẹ̀ngà ẹ̀ náà ni ọ̀rọ̀kùnrin lórí yẹn o àrèjù bẹ́ẹ̀ lọ wọ́n lò ní gbé sọ́kàn kí wàá ṣàràgìrì torí yorùbá bọ̀ wọ́n ní ojú tó bá máa bá èèyàn ọ̀kà lẹ́ kò ní fi àárọ̀ kò ní wọ́n ní lọ́kọ́ lọ́wọ́ wo lágbárí ẹ̀ láti kí mi ṣé mi mọ kó bá mi àbí mi mo bá tiẹ̀ jẹ. ìyá ìfẹ́ ló ń jẹ lọ́wọ́. ìyá ìfẹ́ yẹn ó ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. o ti ń tọ́jú ẹ̀ kúrò rẹ̀. Ah, ẹ fi sílẹ̀ ìmọ̀lẹ́ padà sí. Ah, ajẹ́ tó bá máa sọnù lọ́rọ̀ ẹ̀ kò ní gbọ́ fèrè ọlọ́dẹ ìgbà tó tó tẹ́ báyìí òun náà lára ẹ̀ tó ah, balẹ̀. ó tiẹ̀ yes come in. ń bí o. tell her i'm sorry. ṣé ẹ no i'm, I'm okay. no i'm okay. I'm okay. sista mi ẹ nídìí gbogbo ilé tẹ́ ń ṣe ìbínú kọ́ ló kọ̀ lọ́rùn yín ṣé ẹ̀yin ò mọ̀ yí pé ẹjọ́ òkè ń jẹ́ tẹ̀lé ká má mọ̀ dání gbogbo ilé tẹ̀ ń ṣe nǹkan ló kàn ó yẹ kẹ́ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni bẹ́ẹ̀ ni ó yẹ kẹ́ máa yọ̀ kẹ́ máa dunnú ni wípé kí ni ọlọ́run bá yín pé ọkọ yín padà wá àìmọye ọkùnrin ló jẹ́ wípé tí irú nǹkan báyẹn bá ṣẹlẹ̀ sí wọn báyìí wọ́n máa bẹ́ sí gbogbo wọ́n máa kọ́ síta ni gbogbo ranù tí ò lè ṣe nígbà tó wọn àtìyàwó ìjọba a bá bẹ̀rẹ̀ a bẹ̀rẹ̀ ìṣẹ̀wọ̀n a máa fọ opportunity yẹn a máa fi ṣiṣẹ́ kó ṣe kiri ṣùgbọ́n ọlọ́run ò jẹ́ kí ti ohun bọ́ládé kú rí bẹ́ẹ̀ wọ́n tún padà wá bẹ́yìn ah, ṣàṣà lọkùnrin tó lè ṣerú nǹkan báyẹn kóhun àtìyàwó ẹ̀ jà kó dẹ̀ tètè padà wá bẹ̀bẹ̀ kí nǹkan tó bàjẹ́ ah, dájúdájú ọkùnrin yẹn nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ dédé ẹ̀bẹ̀ olúburúkú ló ń bẹ̀ mí náà ah, ṣe bó ti ṣe tiẹ̀ kó fi èmi náà sílẹ̀ kémi náà ṣe tèmi ibi tó bá fẹ́ jásí kó jásí I don't care ah, èmi náà bàjẹ́ lọ́mọbìnrin náà. restroom. ọlọ́run ni ò sí irú èèyàn pọ̀ jaburata ń gbòòrò. sista mi sista mi ẹ tèké easy ìgbà tí òun ṣe pé ti fẹ́ bá òun jà ti tẹ́lẹ̀ okùn kí wọ́n mú káwá rúru ah, ìdùn tó yọ ọlọ́run ṣe rí o ìdílé aláyọ̀ èmi ò fẹ́ kó di ìdílé ìbànújẹ́ o ìdùn tó yọ ọlọ́run ẹ má gbèsù láyè ìjọ ẹ dáríjì wọn àwọn àtẹnu wọn ṣe close tó ń jà ẹ ìdùn tó yọ ọlọ́run ẹ kò tiẹ̀ lọ síta kí n gbọ́ nǹkan tó fẹ́ sọ kí ló ṣe kí ni ẹ bọ̀ wá dìde ń sìn kó lọ sọ kó gẹ́tà kó nulẹ̀ kó kó ṣe ìjáde kó nulẹ̀ ó wá ṣé wọn lọ pè wá nulẹ̀. Ah, rárá o. tell him to get out of this house. èmi nínú ti dúkùú síta títí títí àwọn ọmọ ń pè mí yìí ó dà tí wáyé. ṣọrẹ jọra ṣọ ara ẹ. kí. à ń bọ̀ à ń bọ̀ à ń bọ̀ ẹ ìmọ̀ àgbà mi torí ọlọ́run mo ní nkúbọ́ládé wọn lásídẹ̀ǹtì. mi irọ́ ló ń pàjọ́ ó fẹ́ stage another accident fẹ́mi. Ah, eléyìí ò jẹ́ mi rárá. Ah, ẹ wò sísá mi stage kan lélẹ́yìí o bàbá àgbàlagbà kan ló fi fóònù wọn ló fi pè yìí ló fi pe fóònù yẹn sí yìí ó sọ pé ẹni tó ní fóònù yìí pé ó ti lásídẹ̀ǹtì. ẹ jẹ́ ẹ sọ ẹ jẹ́ ah! ẹ sọ. ẹ wọ́n kúbọ́ládé eh, wàhálà dé sísá mi ibi bàá ní ojú kò sí tí mo fọ́ ní wà. sí mẹ́ka tó wọlé ṣé kí n ṣe wípé. Ọlọ́run sọ bá a ṣe rí nìyẹn o kí ló jẹ́ aago yín. sọ́kọ̀ wọn ni. bóyá àbúrò wọn. ẹ mọ̀ ta ni ah, ah, irọ́ ah, tó bá jẹ́ ìrẹ́ ló ṣe ẹ̀ lè sọ pé ẹ̀ mọ̀. I'm sorry. I'm sorry. I'm sorry sorry. Sorry. ẹ wo ó ti ń tutù o ẹ jẹ́ kí gbé. ẹ wo bàbá àwọn ọmọ ẹni tó kú sílẹ̀ yẹn rí fún iṣẹ́ èèyàn wa. I don't know ìṣùmọ̀ ìgbà tí mo délé tí ẹ̀dá mi náà lẹ́kọ̀ọ́ èmi kàn ní kí n wọ restroom mo kàn rí tẹ́ rush out and ìyẹn mo ṣe tẹ̀lé yín mo fẹ́ explain fẹ́ pé wọ́n yọ fóònù mi yẹn ẹ wo àwọn fóònù yẹn ẹ wo àwọn nọ́mbà tó ti pè tẹ́lẹ̀ mo ṣọ́ pé máa rẹ́ àwọn èèyàn ẹ̀ bẹ́ẹ̀. ẹn tó pè kẹ́yìn náà ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀. Ah, ah! fóònù eléyìí. Ah, fóònù mi nìyí eh, eh. wọ́n yọ lápò mi ni. ẹ sì ní èsè yẹn yín ṣe bá pò rẹ̀ láti bá ẹ sì ní èsè yẹn yín fún mi fún olóyọ fóònù. ó jí fóònù ó jí fóònù ni bàbá. pé ó lè ní. olùbáwà.

wàhálà lẹ̀ ń fàjọ ẹ dákun ẹ dákun ẹ ṣe sábà bẹ́ẹ̀ dẹ́rẹ́ sí ọtí kẹfẹ́ bá dé ní ìsìnkú ta wọ ẹ ẹ lọ o ẹ ẹ lọ o. aṣọ yìí náà eh, Yeah. Mm-hmm. Mm, yeah, it's not bad, but it's Okay, you overbilled. Topo. I look at this one too. Oh. Ah! Ah! Ah! Ah! My boy, you want to jump on mommy? All right, that's my boy. It wasn't intentional. Really? <laughs> yeah. Go and be riding your bicycle. Mm. Hey. By your what? Ooh. Okay, for you need breathing space at, all. At all. I don't believe him. Mm náà tí wàá rí pé àfọ látẹ̀sán pé bíbí tí látẹ̀sán so it's just jealousy. ó mọ gbàyàwó mi mọ mi lọ́wọ́. <laughs> ìwọ ló mọ ó dé o. mi ò ní gbà tó bá di pa ní keje. By the time we have the seventh child. Hello, baby boy. Who else? You, of course. Seven times in the labor room. I don't know. Hey, Hello, hello, hello, hello,